mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí pé ẹ káàárọ̀ a kú òpin ọ̀sẹ̀ yìí àdúrà mi fún yín ni wípé ọlọ́run tó ṣí ilẹ̀kùn ọjọ́ òní yóò ṣàánú fún yín ọwọ́ ọlọ́run ní rere yóò wà lára yín gbogbo ìjáde àti ìwọlé yín lónìí kò ní mú ẹkún dání lórúkọ Jésù Kristi ìjàmbá ó kéré ó tóbi kò ní ta lónìí àrìn yìí ni gbogbo yín ó rìn lópin ọjọ́ òní ẹgbẹ̀gbà ọpẹ́ lórúkọ ńlá jésù kristi olúwa wa ìwé ebéèrù orí twelve ẹsẹ̀ two ó ní a ó kà láàárọ̀ yìí ká tó gbàdúrà ebéèrù orí twelve ẹsẹ̀ two bíbélì wípé kí a máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni tí ó farada àgbélébùú kò sì ka ìtìjú ikú lórí àgbélébù sí nǹkan kan nítorí ayọ̀ tí ó wà níwájú rẹ̀ ó ti wá jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlọ́run hallelujah bíbélì sọ níbi tí a kà láàárọ̀ yìí wípé kí ìwọ àti èmi ká máa wo jésù kristi olùgbàlà gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa nínú ayé ohun kan tó tún ní ká máa wò ń bí ni ìfaradà tí jésù kristi ní ohun tí jésù ń wò tó fi farada ìpọ́njú ni wípé ó mọ̀ pé n tóun là kọjá yìí ara ètò ọlọ́run ni fóun láti dé ibi tóun fẹ́ dé láàárọ̀ yìí olúwa fẹ́ kí ìwọ àti èmi náà ká lo àpẹẹrẹ yẹn ká rí wípé àwọn nǹkan tá a lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí o ò lè pẹ́ títí nínú ìṣòro yẹn ara process ọlọ́run láti mú ọ débi tó fẹ́ dé ni nítorí náà mo fẹ́ kó o gba jésù kristi gbọ́ kó o dẹ̀ kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ ó dá mi lójú wípé nínú ìlàkọjá rẹ yìí ọlọ́run yóò yọ ọ́ kúò ńbẹ̀ tó bá ti yọ ọ́ tán yóò mú ọ débi ògo tó fẹ́ dé ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n súre fún wa tí ẹ bá gbàgbọ́ pé níta ńlá àkọjá yìí kò lè pẹ́ títí mo kéde sínú ayé ẹ lónìí ìfaradà tó tọ́ láti rí ọlọ́run nínú ìlàkọjá rẹ ní orúkọ jésù kí olúwa kó yọ̀ǹda rẹ fún ọ mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí wípé gbogbo ìpọ́njú tó ńlá àkọjá lórúkọ jésù ọwọ́ ọlọ́run kó fà ó jáde gbogbo ọwọ́ tí ń pọ́n ayé rẹ lójú ní orúkọ jésù kristi kí agbára kó bọ́ ní ọwọ́ ọwọ́ yẹn a pàṣẹ nípa agbára ẹni tó kú tó sì jíǹde tó sì ń bẹ láàyè títí wípé sáà ìpọ́njú àkókò ìyà nínú ayé rẹ kó dópin láàárọ̀ yìí ibi ògo tóluwa fẹ́ mú ọ dé lórúkọ jésù kóluwa kó mú ọ débẹ̀ kankan bó ṣe ń jáde láàárọ̀ yìí kí ọwọ́ ọlọ́run kó gbé ọ ró kí agbára ọlọ́run ọ̀gá ògo kó sì jìbọ̀ lórúkọ jésù kristi ìkònà ibi kò ní kú ọ lónìí ọ̀rọ̀ ẹkún kò ní jẹ́ tiẹ̀ lónìí ìjáde àti wọlé yín lónìí ayọ̀ ló máa jẹ́ sí gbogbo ibi tó o ti fẹ́ gbọ́ lónìí wàá gbọ́ ìròyìn ayọ̀ ìròyìn ẹkún ìròyìn ìbànújẹ́ o bá wọn gbọ́ lónìí yóò sì dára fún ọ ẹnikẹ́ni tó bá bùkún ọ lónìí kó dẹni ìbùkún ẹ̀dákẹ́dà tó bá fi ọrẹ kó dẹni ìfìrè a gbàdúrà pé kí ọlọ́run alààyè kó bùkún nàìjíríà kí àánú ọlọ́run kó ṣògo lórí ìdájọ́ ayé tiẹ̀ náà kí àánú ọlọ́run kó máa fọ̀n fún ọ ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam ewan estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ire.